أشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه أنتم شهداء الله في الأرض صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى ولا تفسدوا في الأرض بعد إصلاحها واعلموا أنكم خير الأمة بين الناس والناس يحتاجون منكم الآداب الفاضلة والأخلاق الكريمة لا سيما ماذا يكون غدا من الحياة فإن النبي صلى الله عليه وسلم قال الحياء لا يأتي إلا بخير أخرجه البخاري ومسلم أداه المعلوم ọba adébórí ọba aláàánú ọba oníkẹ ọba olórí gbogbo àgbáńlá ayé ọba tó ṣe fóun lónìí fúnni òun sì lẹni tí wọn ń gbà lọ́wọ́ ẹ̀dá ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó ṣe kó sí àwa mùsùlùmí ó sì wá ní ìjọ ògùnkùn ìyẹn ni pé ìjọ tí ò ní sí àṣejù bákan náà kò ní sàṣe ètò Ọlọ́run ọba ẹ̀ka ọlọ́sọ nípa wa. nínú ọ̀rọ̀ inú àlùkùránì kìrì ọlọ́run bá ní pé báyìí ni mo ṣe darí ní ìjọ ògùn kí n torí ẹ̀ darí lásán bí kò sí pípẹ́ lè bá jẹ́ ẹlẹ́rìí láàrin àwọn èèyàn àsọjọ ọlọ́run bá nínú kò bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pọ́ sọ náà kan náà pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin dẹ́ máa jẹ́ ẹlẹ́rìí fọlọ́hún lórí àwọn èèyàn lórílẹ̀ ìdí àtẹ̀lẹ̀ lọ́lọ́ bẹ́lẹ́bí náà lọ́lọ́ bá ara ilé ọ̀sán abẹ́rẹ́ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí ọjọ́ ẹ̀sán lẹ́yìn ẹ̀sìn tí a jẹ́ nìkan tó ṣe pé a gbọ́dọ̀ máa wà nínú tí ó tún orílẹ̀ ṣe ni a gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé yóò máa borílẹ̀ jẹ́ gbogbo ọ̀nà a gbọ́dọ̀ wà nínú tí pé yóò máa orílẹ̀ ṣe nígbàkúgbà àti lóòrèkóòrè ẹ̀jẹ̀ alọ́nà ọlọ́run bá ti wáyé àlèhùnmà tó lóore jù nínú àwọn ọwọ́ àtúnṣe àwa mùsùlùmí ó tún láàrin nílé wa Muhammad gbogbo àtàwà láyé lásìkò yìí àlùmọ́ ànẹ́bí dájẹ́ ó tún wá sí àwa ẹni tó ti fáàlà lóore jù nínú àwọn àlùmọ́ àtàǹfẹ̀ lásìkò yìí a sàdédé rí bẹ́ẹ̀ ohun tí asòfin fẹ́ lọ́wọ́ wa òun náà ní pé bó láti ní àwọn ìwà tó àti àwọn ẹ̀kọ́ tó ṣe pé ó jẹ́ ẹ̀kọ́ lọ́lá pàápàá jùlọ bóò ní èmi àjẹ láti lo ẹ̀kọ́ ìsìláàmù èyí látara níbi Muhammad sọlọdọ alaihi wasallam ní ọ̀la òde òní pé báwa náà ọdụ pé ọ̀la òde òní òun náà ni ohun tí a ń kálukú wa ti ń bẹ wa nípa pé tí olórí ti ń ṣe lọ yìí sóhun náà ni ó tún máa ṣe ni ó èmi àti ẹ ni wọ́n ní pé kájọ wá ẹni yòówù wo èmi àti ẹ kọ́ sẹ́ni tí ń bẹ́ńbẹ́ ni àbẹ́dòmíì ṣùgbọ́n yìí yòówù tó yọ jẹ́ ẹni yòówù tọwọ́ fún ọgbọ́dọ̀ ní àwọn ìwà èyí tí tó fún wa ọgbọ́dọ̀ ní àwọn ẹ̀kọ́ èyí tí parí látara níbi wa Muhammad sallallahu alaihi wasallam lára ìwà èyí tí parí lára níbi wa muhammadu sallallahu alaihi wasallam tó ti ṣèwádìí tó kòkòrò ká máa tá a sì fẹ́ ní pẹ̀lú ọjọ́ ọ̀la ìtòsí kó dé táyì nínú rẹ̀ òun náà ni pé mùsùlùmí máa ń ní ìtìjú ni o ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ìtìjú gbọ́dọ̀ wà fún ọ ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé wọ́n máa wùwà aláìlẹ́kọ̀ọ́ aláìnítìjú agbọ́dọ̀ jọ máa wùwà ẹni tó yẹ pé nítìjú ni torí pàdébà Muhammad sallallahu alaihi wasallam inú àdéhùn tí a fa Bukhari àti Muslim tí wọ́n gbé jáde wọn ló ń ṣe ọlọ́run bá sọ wáyé pé àlìhàyà o láyé àti ìdàgbẹ́ ọ̀yẹ́ ìtìjú kéémù kẹta wà àfi tí èmi àti ẹ a bá ti jọ nítìjú èyí tó ń ṣe ọlọ́run bá ní pé a máa bára wa lẹ́nu tó ṣe pé máa jẹ́ tiwa àti ní bákan náà nínú àwọn ẹ̀kọ́ ní òun náà ni ó sùn ìwà wa gbọ́dọ̀ dá ìwà rere apá jùlọ ìtaari látara nígbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fi ó sí ọlọ́run nípa pé ó sí ọlọ́run kí ni ohun tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kó sí yẹn lè ṣe ní òun ni ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní jẹ́nà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé ìhun tí yóò gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní jẹ́nà òun náà ní sẹ́kùwọ̀ lọ́ọ́ wà ó sùn ìpayọ̀ ọlọ́run àti kéèyàn ní ìwà tó dáa tí ń túmọ̀ sí pé èmi àti ẹ bóò láti jẹ́ nìkan pé a ń fi ìpayà ọlọ́run àti ìwà tọ́já a fi lu ọjọ́ ọ̀la wa èyí tá à ń pè ní ọjọ́ sátidé yìí kí èsì ọjọ́ ọ̀la èyí tá à máa ń sọ ọjọ́ sátidé ọ̀la yìí bóò ni àwọn tá a jẹ́ mùsùlùmí láti lo ìwà tọ́já ìwé ẹlẹ́kọ̀ọ́ láti lò ń bẹ́ẹ̀ òun ló ń ohun tí máa ń tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lè jẹ́ náà nínú àwọn nǹkan tí àwọn èèyàn tó bá wà lè jẹ́ náà òun náà nípayọ ọlọ́wọ́ àti ìwà dáadáa àwọn tá a jẹ́ sọ ọlọ́wọ́ bá ọmọ àti ọwọ́ èmi àti láti jẹ́ dáadáa a bá wa pàápàá jùlọ lọ́jọ́ ọ̀la tòbí ọjọ́ ọ̀la tọ́lá yìí bóò ní àti ẹ láti jẹ́ nìkan tí pé ìwà wa ibikíbi tó bá ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ kó ní wà tó dáa nàbí Muhammad sallallahu alaihi wasallam nínú àdínsí afá àbúzá rẹ̀ gbá alátọ́dọ̀ rẹ̀ olùsí ọlọ́run bá sọ fún ọmọ yìí pé ìtẹ́kìlá àìsùnmọ̀ wọ́n máa jẹ́ nìkan tó ṣe gbọ́ páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run bá dọwọ́ rẹ̀ ọgbọ́dọ̀ páyọ̀ ọlọ́run níbi ìyókù tó ń bá wà ó tẹ́lẹ̀ ọ̀nà ìṣèyí àtàlẹ̀ hasana ó mà sì jẹ́ nìkan tó ṣe pé dáadáa máa fi gbẹ̀yìn àìdá tó bá ṣe yọ́ máa pa àìdá rẹ̀ yọ́ máa pa rẹ̀ oṣù náà bá tọ́ba ìpè wà ọ́ọ́lìkì náà sá ìkọlùkì ní hasan tí máa báwọn yẹn lò pẹ̀lú ìwà tó dáa ìwà tó dáa ìdílé ni mùsùlùmí máa fi ń báwọn yẹn lò yàtọ̀ sí àwọn ìwà pàǹdé ìwà jẹgbàn àfẹ́ fáwọ̀tà jáwà mùsùlùmí láwù ìyókù bá bára wa níbi tá a bá bára wa ìwà wa gbọ́dọ̀ dáa àwọn tá a jẹ́ òṣùn ọlọ́wọ́n bá nínú nǹkan táwọn fẹ́ fúnra wa lóòjọ́ ọ̀la sátidé òun náà ni pé bóòlù mi àti ẹ láti jó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn táàmà jẹ́ nìkan tí ipá máa báwọn yẹn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ń ṣe ọlọ́run ọba ó jẹ́ yé wa wípé nínú àwọn ìròyìn tí ń tọ́kú olùgbàgbọ́ òdodo òun náà ni kéèyàn ojú níwà pẹ̀lẹ́ kéèyàn ojú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìgbóore ní gbogbo ẹ̀ lè á nà rí fa olùmọ tá ń pè ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbóore ní gbogbo ẹ̀ ìyàwó Aisha ó lọ́wọ́ àdébíà Muhammad sallallahu alaihi wa sallam ìyàwó àdébíà Muhammad sallallahu sallam ó sì ti ká nàbí ọ̀sọ̀ báyìí pé iná nípa ọ̀dà ayẹ̀kúnnù fi ṣe yìí dáadáa ẹ rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní wọnú kẹta àfikún tún kan náà ṣe sínú àjẹ́ abájọ ọjọ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ ọ̀la wa sátidé yìí yóò jẹ́ nìkan tó ti pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni wọ́n bá lọ yóò sì mú nǹkan tó da wá ń bẹ̀ fún èmi àjẹ́ ọ̀dà ń zan omi ṣe ìlà ṣáàlà ọ̀dà ń zan omi ṣe ìlà ṣáàlà

nípa pé ẹ máa ṣèdẹ̀kùn fáwọn èèyàn ní o wọ̀lá túbà àtòmù àṣírí mo gbé dìde lẹ́nu tẹ́ máa jẹ́ ìnira fáwọn èèyàn ọ̀tá jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ jẹ́ nípa pé ipá máa ṣèdẹ̀kùn fáwọn èèyàn gbogbo bí yòówù tàbá ti rí àwọn èèyàn ẹgbẹ́ wa àwọn ọ̀jẹ́ nípa pé ipá máa jẹ́ oníwà líle sí wọn eléyìí ni ó ṣe ọlọ́wọ́n bá lọ́sọ̀dá ìpè torí ẹ̀ ni wọ́n torí ẹ̀ gbé àwa mùsùlùmí dìde àwọn tá a jẹ́ ó ṣe ọlọ́run bẹ́ẹ̀ lẹ́ni ká mẹ́gbàgbé nínú sọ ìbọ̀kọ́rí àti muslim èyí tí a fà wà anas tó sàlàyé ibi àdàbí àwọn muhammad sallallahu alaihi wa sallam ó sàlàyé fún wa nípa pé yẹ́sìrò wàlá àtùn àṣírò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn ẹni fáwọn èèyàn ẹ má máa lè máwọn èèyàn nínú ẹ̀kọ́ agbọ́dọ̀ lọ́jọ́ ọ̀làdélé yìí wà ìjọ ọ̀là sábìlẹ̀ agbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn èèyàn àgbọ́dọ̀ lè máwọn ẹni tó ti pé oníwà bí ìwà ti ànábì sallallahu alaihi wasallam nàbà fẹ́ jẹ́ ọ̀bá ṣírù ẹ máa fọ́n yẹn lérò tó dáa ní o wọ́n là tùnà bírù ẹ má máa dé àwọn èèyàn láti yín ẹ fà àwọn èèyàn mọ́ra ẹ má máa dé fáwọn èèyàn máa sáfù islam látara àwọn àti ẹ̀bá wù pẹ̀lú wọn nínú ẹ̀kọ́ ìgbà gbọ́dọ̀ wù pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ ọ̀la ni ọ̀tọ̀jọ́ sọ bí ẹni tó ṣe pé inú ń bí mùsùlùmí ẹ̀ máa jẹ́ nìkan tó pé yóò sojú kókóókó tó pé ẹ̀rọ máa wá pa àwọn èèyàn nínú ẹ̀kọ́ táwọn mùsùlùmí ta gbọ́dọ̀ bára wa lò lọ́jọ́ ọ̀la yìí òun náà ní ká jẹ́ nìkan tó pé ojú wọn máa rẹ́rìn sáwọn èèyàn ojú wọn gbọ́dọ̀ lé sí wọn a máa tújúká sí wọn torí pé nínú òtújúká ẹ máa ń jẹ́ kí èèyàn jẹ́ pé èèyàn wà dáadáa ni bákan náà ó ṣe ọlọ́mọba ọ̀pá kájẹ́ tí ọmọ àtújúká ànábì Muhammad sallallahu alaihi wasallam onígbẹ kullu ma'rufin sadaqa ẹ̀rí gbogbo dára téèyàn bá ṣe sí àwọn èèyàn sàárà ni o ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ wá ní pé wa inna minal ma'ruf nínú péyàn tó wá ń ṣe dáadáa sáwọn èèyàn àǹtẹ́nukọ àkọ́ọ̀kà mi wájú ìtọ́lùkì òun ní kọ́ pàdé ọmọ ìyá rẹ lẹ́ni tó tìjú ká sí ọjọ́ ọ̀la sátidé yìí àgbọ̀dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a máa wa tàbá fẹ́ pọ̀ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti bára wa níbi tó ṣe pé kò wọ àwa mùsùlùmí fẹ́ni tí ẹ̀sìn rẹ̀ bá gbádùn tí ó ná láàfíà nípa pé lóòrèkóòrè la máa ń sọ ní ìgbàkúgbà la máa ń sọ tó ṣe fáwọn tí wọ́n sì ń ṣe náà àwọn náà mọ̀ pé kìí sí ọ̀nà tó dáa lẹ́nà ní democracy ṣùgbọ́n wọn lọ gbayé táyé ń lò lónìí àwọn tí wọ́n mójútó lágbàáyé àwọn ti dé o tí wọ́n fẹ́ wo bóòlù ẹ̀sùn sí lọ́jọ́ ọ̀la táwọn wá mọ́nítọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ fáwọn màláìkà wọ́n mọ́nítọ̀ ẹ̀sìn ọlọ́run lórílẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tó gbé dẹ̀rọ̀ wọn pèsè kalẹ̀ àwọn náà ti wá mọ́nítọ̀ rẹ̀ ṣé ẹ ṣe é bá ti gbé kalẹ̀ bá ti ní ẹ máa ṣe àbẹ̀ ní ṣe bẹ́ẹ̀ àwọn ti dé láti bí ọ̀sẹ̀ méjì àwọn inú wọn tó dé láti bí ọ̀sẹ̀ fẹ́ àwọ̀ àwọn inú wọn tó dé lọ́sẹ̀ tó kọjá àwọn inú wọn ti dé látàná tí wọ́n fẹ́ wo bóòlù ẹ̀ ti ṣe àwọn tí wọ́n ní democracy gangan àwọn náà sì máa ń sọ nípa pé kìí sọ̀nà tó ṣe fóun lọ́dà ṣùgbọ́n o látàgbé pé àwọn gbé kalẹ̀ wọ́n mọ́nítọ̀ rẹ̀ fúnra wọn kìí sọ̀nà àwa mùsùlùmí nínú àwọn ọ̀nà tó ṣe fọ́ba ayé jẹ́ lónìí iná ìlọ̀nà dẹ̀mọ́fẹ́sì wa ó ti wá wà ó ti wà ń bẹ̀ náà òun náà sì lọ̀nà tó ṣe pé àwọn èèyàn fi ń dórí oyè àwọn èèyàn ti ń ṣe wọ́n ń ṣe náà kò sí nǹkan tó kan àwa mùsùlùmí bẹ̀ ju pé bóòlù ó ṣe fi ìwà èyí kọ́ látara ẹ̀sìn tọ́lọ́wọ́n bá jogún fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ló ṣe fi hàn bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé láti ẹ̀rọ nẹ̀mínà màrún fi ṣe ìhàn ẹ gbọ́dọ̀ máa fojú rí náà kankan o ẹ gbọ́dọ̀ máa fojú rí náà dáadáa kẹ̀kẹ́ pé ṣe bí dáadáa yẹ bó kéré ẹ má fojú rí náà wọ̀lá à ń tẹ́lẹ̀kọ́ ọkọ̀ kàbí wájú ìfọ̀lẹ́kẹ́yìn kódà òun náà ni pé a gbọdọ̀ lè wa àwa tá a bá jẹ́ mùsùlùmí a sọ fún wa nípa pé pàṣẹ ṣíṣe ìlànà wa ẹgbẹ́ he ẹni ọba nífẹ̀ẹ́ he yóò dìbò fún he ẹni ọba nífẹ̀ẹ́ ẹgbẹ́ ẹbí yóò dìbò ẹbí ẹni ọba nífẹ̀ẹ́ ẹgbẹ́ sí òun náà dìbò fún sí ìjẹ bẹ́ẹ̀ náà ẹni ọba nífẹ̀ẹ́ yóò dìbò ju ju sẹ́ni pé kó fẹ́ dìbò fún ẹgbẹ́ dí a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa àtúndúkú fúnra wa nínú ẹ̀sẹ̀ tá a gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ òun ni pé tó gbogbo bá a kó ṣe ń dín iná oore ibẹ̀ kọ́lọ́n bá kó ṣe kó bẹ́ẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa aburú bẹ̀ kọ́lọ́n kó gbé jìnà sí wa àwọn tá a jẹ́ òsàn ọlọ́run tábà máa bára sọ lọ́jọ́ ọ̀la ọ̀rọ̀ tó dáa máa bára wa sọ a gbọ́dọ̀ máa wọn ra nínú ẹ̀kọ́ ni tààrí kọ́ lára wa Muhammad sallallahu alaihi wasallam ń pa àgbọ́dọ̀ débìtẹ̀ mọ́fẹ́sì yìí kọ́ báyé wa jẹ́ dé gbogbo àwọn àyè yìí àgbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ dára ń sọ ọlọ́run kódà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹni yóò tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀tẹ́yìn ọ̀rọ̀ tó dáa ni kó máa sọ bíbẹ̀ ọ̀pọ̀ gbẹ̀bẹ̀ òun n'i ní kájẹ́ nìkan ṣe bá máa sọ̀rọ̀ tó dáa lẹ́nu ọ̀gbọ́dọ̀ wá dọjọ́ ọ̀la ọ̀dà sátidé ọ̀wá jẹ́ nìkan ṣe máa wá jẹ́ nìkan máa sọ̀rọ̀ kú lẹ́nu tàbọ́ máa wọn ìpè tàbọ́ máa béèbú fún ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ká gbà pé a sì gbọ́dọ̀ mọ̀ pé ká máa sọ̀rọ̀ dáadáa ni ìmọ̀ ń fa sábàbí kéèyàn orí àlùjẹ́ náwọ̀ wọ́n bí ànábì nípa àwọn nǹkan tó yẹ yóò gbé náà ó ní pé wọ́n fi àlùjànnà hàn mí nígbà mo rí àlùjànnà ìṣe ni mo rí i pé ojú àti ẹ̀yìn rẹ̀ ìṣe ilé tí wọ́n kọ́ sàlùjànnà ojú rẹ̀ àtẹ̀yìn rẹ̀ bákan náà ló ti rí béèyàn bá wà ní ojú téèyàn ń wò láti ta bákan náà ló ti rí ìṣẹ̀lẹ̀ yẹn máa rí ohun tí ń bẹ lẹ́yìn inú ilé tí ń bẹ lálùjànnà àwọn tàbí wá béèrè ìjọ àlùjànnà yìí ilé tí ń bẹ yìí falẹ̀ ni wọ́n pèsè rẹ̀ fúnná ó ń sọ ọlọ́run bá sọ pé ìmọ̀ni àlàálẹ̀ kàlà fẹ́ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ bá máa ń jẹ́ ọ̀rọ̀ tó dáa bí bá máa ń jẹ́ ọ̀rọ̀ tó mọ́ kì í sọ̀rọ̀ kọ́rọ̀ wọ́n á tàn àmọ̀ tàn bákan náà ti máa ń fún ìyẹn lóúnjẹ ọ̀gá àtàlè dá ikọ̀ ìmọ̀ni wọ̀nyí àtúnyá ó sì jẹ́ nìkan tó jí lóru tí ń ṣèjọsìn fọlọ́run àwọn dásìkò táwọn èèyàn bá sùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ilé ìlú ọlọ́run bá pèsè ilé àlùjẹ́ náà fún ọlọ́run bá pèsè kẹ́mi àṣẹ àjọwà nínú wọn nínú ẹ̀kọ́ òun náà ní pé kájọ́rọ̀ táwọn máa sọ lọ́la ọ̀la sátidé yìí kájọ́jọ́rọ̀ tó dáa ni wọ́n máa jẹ́ lórí ahọ́n wa kódà ìmọ̀ sọ̀rọ̀ tó dáa yìí ọ̀fà sábàbí tíyẹn ó fi jìnà síná ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iná ní sí ọba àlè ibùn hakim tọ́ba àgbà lọ́tọ̀ ló ń sọ ọlọ́run olóṣù ọlọ́run bá sọ báyìí pé ma minkum ahadun illa sayukadimuhu rabbuhu laysa baynahu wa baynahu turjaman kò sí ẹni kankan nínú yín àyàfi kọ́lọ́hún ọba rẹ̀ ọba sọ̀rọ̀ tọ́ba níjọ́ ìgbéra lòkè yáàmà débi pé kò ní sí ẹni tí wọ́n bá máa rọ láàrin òun àtọ́lọ́hún ọlọ́run bọ́ máa bí yóò sì máa dọ́lọ́run ọba ọlọ́run bọ́ máa bí yóò sì máa ọba lóhùn ọlọ́run bọ́ máa bá sọ̀rọ̀ òun ni

lẹ́yìn tó ṣe pé wọ́n fẹ́ dojú ẹ̀ kọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìpè fọ́tẹ́kù náà rọ ẹ páyà náà o wọ́n náà fi ṣe kìtà mọ́ra ó dàgbọ́ ṣe pé ẹ̀dá làbídùn lẹ́ẹ̀fì tọrẹ torí kẹ́ má bàa wọ ní ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá rí wọn tẹ́ fi tọrọ ju ẹ̀dá làbídùn lọ ẹ lu ẹ̀dá làbídùn yẹn tẹ́ fi tẹ nírẹ̀kẹ́ péré ọlọ́run ẹ̀dá làbídùn tí mo fi ṣe sàárà yìí mò ń ní ìrẹ́kẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba pé o fi gbé mi jìnnà síná kò fi gbé iná jìnà sémi náà ó sọ náà bá sọ báyìí pé fàmọ́ ìdààmú ìjẹ́jídé ẹni tí ọba ti wá ní ẹ̀la làbídùn tí ó fi ṣe sàárà kò sí kẹta ó fẹ́ fi ṣe sàárà kókó wọn má wọná fàbíkẹ́lẹ́ mọ̀tì ìtọ́jì ìbá ó yẹ máa sọ ọ̀rọ̀ tó dáa níbẹ̀ làwọn olùmọ̀ ti mú pé àṣìká máa sọ ọ̀rọ̀ tó dáa bí máa ń fa sábàbí tí ó jẹ́ kí gbé èèyàn jìnà síná tí ó sì jẹ́ kí iná náà kó jìnà síyàn nígbà tó bá di ọjọ́ ọ̀la sátidé yìí ẹjẹ́ ajẹ́ pé ọ̀rọ̀ tá a máa sọ lẹ́nu ọ̀rọ̀ tó dáa ni o àwọn tá a jẹ́ òṣàn lọ́hùn inú tẹ̀sẹ̀ ipa tó gbọ́dọ̀ máa ṣe lọ́jọ́ ọ̀la yìí òun náà ní pé gbogbo mùsùlùmí ọmọ ìyá wa tá a bá pàdé àgbọ́dọ̀ jẹ́ nìkan tó ipa máa sálámọ̀ sí i àgbọ́dọ̀ jẹ́ kí democration ọba yẹ wa jẹ́ ibi tó bá jẹ́ ilé iná a jẹ́ ọmọ asálámọ̀ tí èsè ti ìsálámọ̀ tàbùsí ìsálámọ̀ tọkàntọkàn láti gbọ́dọ̀ máa fi sálámọ̀ síra wa torí pé ìmọ̀ fún sálámọ̀ ká láàrin àwa mùsùlùmí nínú oore ni tí máa ń jẹ́ kí ìsìlámù náà tún fọ́nká bákan náà kí sì tún máa ń fa ihun tí máa ń jẹ́ kí wọ́n ṣàforíjì fún yàn nínú ẹ̀ṣẹ̀ torí pé àáfà wa á ní bólúndéyì ọgbà àwọn onígbèkúlù tó mo sọ báyìí pé ya Rasulullah ìlú ń ṣe ọlọ́run ọba dúnlẹ̀ ni àlà amọ̀lẹ̀ yòdì iṣẹ́ wo ni mo lè máa ṣe tánù jẹ́nà tí fi lè wọ́ bẹ́ẹ̀ kọ́ọ̀lù ànábì sọ báyìí pé iná mi mọ̀ jìbá ti lè mọ́ fẹ́rọ́ láti ṣẹlẹ̀ nínú nǹkan tí wọ́n máa fi ń ṣàforíjì fún yàn òun náà ni kéèyàn máa sálámà sí ọmọ àyèèyàn wà ó sì lè kẹlẹ àti kéèyàn máa sọ ọ̀rọ̀ tó dáa ìta sọ tẹ́lẹ̀ kan àfa àtàbàrà ń lọ́gbà wá tí àfa àgbà ti bàjẹ́ ló ní ibi sọ̀yìn jáde wọn ní àdìsí two thousand two hundred and thirty two àwọn àtàjẹ́ òṣàn ọlọ́run ọba inú kẹta gbọ́dọ̀ jìnà sí lọ́la òun náà ni pé ìbínú ìyà ìbínú òfò ìbínú ẹ̀wọ̀n ẹ̀hún agbọ́dọ̀ jìnà sí àwọn àtàjẹ́ mùsùlùmí agbọ́dọ̀ sínú bí o ìkò sínú àwa olùgbàgbọ́ òdodo ká máa jẹ́ nìkan tá máa bínú ọ̀rọ̀ tá máa bínú tí ò ní túmọ̀ agbọ́dọ̀ bínú a sì gbọ́dọ̀ máa ṣàmójúkú fáwọn èèyàn nínú wa àwa àtàjẹ́ mùsùlùmí lọ́wà ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọlá ọ sọ fún anúṣọ́ àtàjẹ́ mùrá ní àyà one thirty four ọlọ́run bá sọ báyìí pé àdàdínà yóò fi kúrò náà fi sàmúrà fi wà dọ̀dọ̀rọ̀ àwọn tó ṣe pé wọ́n ná lásìkò pàtó ọ̀rọ̀ wọn lọ àtàsìkò pàtó lé fún wọn ìṣe ni wọ́n ná sójú ọ̀nà ọlọ́run wọ́n lè fa òbí náà ló bá ìlọ bákan náà wọ́n tún wà máa ń gbé ìbínú mi àsìkò ìgbà tó wọ́n bínú ìṣe ni wọ́n ń gbé ìbínú mi àti nínú ẹ̀kọ́ òun náà ni pé tá a bá rí wọn tí ó bí wa lọ́la a gbé ìbínú mi ni o wọ́n lè àǹfin àyè náà wọ́n tún wà máa ń fáwọn èèyàn fáwọn èèyàn bá tẹ̀ wọ́n ìṣe ni wọ́n mú fún wọn ọ̀nà òyò ní kò ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn tó bá jẹ́ ẹni rere àti nínú téèyàn jẹ́ ẹni òun náà ní kó máa gbé bínú mì àti téèyàn jẹ́ ẹni òun náà ní fún àwọn èèyàn ọjọ́ ọ̀la wa gbogbo tá a bá rí tó bá dípò ọmọ mùsùlùmí dípò táwọn abẹ́rẹ́ lẹ́nìkan tí ipa rí ní ìrí ọ̀tá àgbọ́dọ̀ ṣàbójúkú òfin ni o àwọn tá a jẹ́ òṣàn ọlọ́run àwọn nǹkan pọ̀ táwa mùsùlùmí tá a ti máa ń ṣera wa àgbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa ṣàbójúkú òfúnra wa púpọ̀ pàápàá jùlọ àgbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ ìbò democracy ó mú ọ̀tá wá láàrin wa rárá bó ti wulẹ̀ ọmọ torí pé mo táwọn ni wọ́n fi tájẹ́tì gẹ́gẹ́ púpọ̀ jù òun làwọn mùsùlùmí wọn ò fẹ́ jẹ́ káwa ní ọwọ́ àlẹ́yọ káà gẹ́gẹ́ báwọn náà sì wà lẹ́yọ̀ká gbogbo ọ̀nà yìí ni wọ́n sì ti mú wá wọ́n ti dá ṣùgbọ́n kò lè mí àti ẹ ní ọ̀sẹ̀ wá ní jẹ́sàbàbí fún wa táwa ti jọ ríra wa lérí ọ̀tá àgbọ̀dọ̀ ríra wa bẹ́ẹ̀ nínú kẹta ń fẹ́ fúnra lọ́jọ́ ọ̀la ọ̀la sátidé òun náà ní fájẹ́ nìkan ṣáájú oníwà rẹ̀lẹ̀ oníwà pẹ̀lẹ́ oníwà kùtù ṣáájú olùtẹríba fún àwọn èèyàn ọ̀gbọ́dọ̀ ó pé lágbájá ń ṣẹgbẹ́ ẹjí ìwọ́sìn ń ẹbí ó wá ṣẹ́ nìkan tó jú ọ lọ ọmọ wa rè fi o rárá ọ̀gbọ́dọ̀ sílẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé fún àwọn èèyàn ẹgbẹ́ rẹ pàápàá jùlọ àwọn tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ ọ̀gbọ́dọ̀ rírẹ lẹ́yìn tó fi máa ti sí wọn kò ìwà wa mùsùlùmí tó wùjọ ọmọ ọlọ́run bá ti mọ àwọn tí ó wọlé máa bẹ̀rẹ̀ pé ẹni wa gbogbo bá gbé délẹ̀ àwọn ọ̀dà àtìmẹ́gbẹ́ àánú rẹ ọlọ́run ẹni tó bá rí pé àánú rẹ ọ̀dọ̀ rẹ ló ti ń sí ọ̀dọ́ rẹ láánú rẹ pọ̀ jù àánú rẹ là ń bèèrè ìdọ́dọ̀ ọlọ́run òun ni wọ́n bá gbé lórí ipò ẹni tó bá rí pé yóò mọ àbúrú ní nàìjíríà dákùnmá má bàa gbé tàbí wọ́n fẹ́ máa bára wọn jà a gbọ́dọ̀ wà wá tá a jẹ́ mùsùlùmí lẹ́yìn tá a máa ṣàtúnṣe láàrin wọn ni o a gbọ́dọ̀ wà ní nípò tó yẹ bá ní pé tó bá lè dà wọ́n dà o tó bá lè túká ó túká ọlọ́run má jẹ́ kí nàìjíríà yóò túká lé wa lórí ọlọ́run bá bọ́ba àlejò ọlá tí máa ń tó nǹkan ọlọ́run bọ́ba àtò orílẹ̀ wa bọ́ba àtò ìpínlẹ̀ wa bọ́ba àtò local government wa bọ́ba àtò ọ̀dẹ́ ẹnìkọ̀ọ̀kan wa nínú kẹta gbọ́dọ̀ máa bẹ náà balẹ̀ lórí òun náà lélẹ́yìí wa àmà àtàtúnṣe láàrin àwọn ẹ̀yà lóòrèkóòrè bákan náà nínú kan tó yẹ kó agbọ́dọ̀ mójútó lọ́jọ́ ọ̀la òun náà ni pé agbọ́dọ̀ mójútó ohun tá à ń ní òdodo òdodo gbọ́dọ̀ máa ti ọwọ́ wa máa sọ ọwọ́ wáyé ọ̀rọ̀ láǹkà sọ jẹ́ òdodo a jìnà sí irọ́ àfúrúsí ni o àwa ń sọ à níyé má máa sọ má ṣàkóso fún wọn nípa bọ́ wa sọ ọ́ máa ṣèlérí pápá ló dín fún oṣù lọ́wọ́ wọn àbòsí náà fún wọn o látàrí náà sì parọ́ fún wọn. jí olódodo tọ́nà ń bá ní pé fún ọyọ́ dọ́dọ̀ rẹ kò sóhun tó burú ní ń fún ẹlòmíín ní ń dìbò fún lè láwọn ó fún ní ìtẹ́kọ̀ fún fi kọ́ fún wọn lẹ́yìn ò fún ẹni ní ìdìbò fún ọgbà lọ́wọ́ eléyìí ọgbà lọ́wọ́ ọ̀tọ̀ òun sì ń sọ lẹ́nu rẹ̀ kórílẹ̀-èdè nàìjíríà ọ̀dà lápọ̀tọ̀ rẹ̀ gan ló ti bàjẹ́ eléyìí agbọ́dọ̀ sọ́ra fún púpọ̀ ọgbọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n wọnú eléyìí àwa mùsùlùmí ń agbọ́dọ̀ sọ́ra lórí eléyìí àwọn èèyàn ló jẹ́ pé wọ́n ń gbà lọ́wọ́ wọ́n ń gbà

bí wọ́n bá fún ọ lówó àwọn ní ọmọ òpé tó táwọn bá rí ọgbà lẹ́gbẹ̀ẹ́ dítọ̀ nìmọ̀ yìí ọ̀pá ọfẹ́ nìka kò sí ìtọ̀ ọ̀pá fún wọn. ṣùgbọ́n ọmọ wa sọ fún wọn wípé ti ẹni mo ń ṣe tí wọ́n ti pẹ́ kí ni mo tó fún mi mo láwọn ẹgbẹ́ tó pọ̀ òun ni pàápẹ́lẹ́ lọ́pàá pútọ̀ ló tún pàápẹ́lẹ́ lọ́pàá pútọ̀ wọ́n ní àwọn aṣọ orílẹ̀-èdè nàìjíríà yóò da àtọ̀dọ̀ rẹ̀ gan ẹni tí ń bàjẹ́ bọ̀ ẹjẹ́ aṣọra fẹ́lẹ́ gbogbo ohun tá a jẹ òyìn tẹ̀tayẹ gbogbo ohun tá a jẹ ní ṣètayọ ẹnu wa àwọn ẹja nínú omi omi tí wọ́n mú nínú bú kò ní ṣètayọ ẹnu wọn bómi ṣe pọ̀ tó ìwọ̀nba tí wọ́n mú bẹ̀rẹ̀ wọ́n mú èyí tí ọba ní ṣẹ̀lẹ́nu tí wọ́n bá ní jẹ́ tiwa níṣe ni wọn ò ní rí mú bẹ̀ láéláé bẹ́ẹ̀ náà làwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìwọ̀n tí ọba jẹ́ tiwa a gbọ́dọ̀ sọ pé tún láàfin àfibọ̀bọ̀ fà á níṣe ni ọwọ́ àfà wà ìwọ ọwọ́ èyí tí ọba sì ní jẹ́ tiwa a sọ pé tún láàfin àfà nílẹ̀ ẹ̀kọ́ á jẹ ẹni tí ọ̀dà láàrin lọ́dọ̀ àwọn èèyàn a sì jẹni tí ọ̀dà lọ́dọ̀ olúwa wa ẹjẹ́ aṣọra fílẹ̀ yìí a gbọ́dọ̀ jẹni kẹta lódodo a gbọ́dọ̀ máa parọ́ fún àwọn èèyàn pàápàá jùlọ lọ́jọ́ ọ̀la yìí bákan náà inú kẹta epo a gbọ́dọ̀ jìnà sí òun náà ni pé a máa bọ ara wa o ee ni bí ni sí ni kò sí tó bá yọnu sí kìí ṣe pọ́lọ́wọ́n bá wá fẹ́ ètò democracy lórílẹ̀ rárá bó ti wulẹ̀ ọmọ bó ti wájú tó wá di iná gbọ́dọ̀ jẹ́ nìkan tó lo ẹgbẹ́ lo democracy ó wàá fi máa ba ọmọlúwàbí ọmọ ìyá rẹ jẹ́ èèwọ̀ ni ọgbọ́dọ̀ jìnnà sí ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí tí ọ̀tẹ̀ ẹ̀jọ́ tẹgbẹ́ kan náà tó ń tẹgbẹ́ mí jìnnà sí ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ kó dáàbò bò ó láti tún ìjọmọ ìyá rẹ̀ ṣe padà nígbà tí wọ́n bá ń gbọ́ pẹ́lú ní tún ń ba ọmọ ìgbókọ̀ rẹ̀ jẹ́ ń kó ọmọ ìyá ọmọ ìyá rẹ̀ jẹ́ wọ́n tàbí pé lẹ́nu mùsùlùmí ló ti jáde ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ kó máa ṣàtúnṣe rẹ̀ ni gbogbo wa pátá la láti ṣe gbogbo wa láti pátá la jẹ́ nìkan tó yẹ kó àyè ṣe tán ọ̀wá ti bó ti bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ torí òní mì bí wọ́n bá ń sọ̀rọ̀ ọmọ ìyá ìwọ̀n tó gbọ́dọ̀ wà fún ẹni pé mo tún ṣe ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó máa ṣe bàjẹ́ ọ̀gbọ́dọ̀ jìnà sí. tọ́wọ́ ìpẹ́dá nípa aburú tó ṣe dẹ́ngẹ́ ni wọ́n sọ eléyìí tí wọ́n ń bọ́ ọmọ ya rẹ̀ jẹ́ ṣùgbọ́n ìpé ohun tí ò ṣe wọ́n máa ń bá a jẹ́ fún wọn gbọ́dọ̀ tún ṣe lórí rẹ̀ tọ́ gbọ́dọ̀ wò ó pé elémi náà sẹ́gbẹ́ rẹ̀ ẹ máa bá jẹ́jà rẹ̀ ẹgbẹ́ tí wọ́n lè bá wọlé ọlọ́run ló tún mẹni tí ó dé bẹ́ẹ̀ àwọn tó ti lọ ariwo pọ̀ fáwọn ẹgbẹ́ mi tí wọ́n lé òkú bóyá àwọn wọlé ṣùgbọ́n pàtó sínú àkọọ́lẹ̀ ọlọ́run bá wọn ò dé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ìjáde mọ́ lọ́tẹ̀ àwọn ẹgbẹ́ mi wọ́n dìde tó sọ́nà lẹ́wọ̀n wọ́n fẹ́ dìde àwọn fẹ́ tẹ́jọ́ báyìí gbogbo bá bí wọ́n ṣe pọ̀ tó nígbà tó náà bọ̀ wọ́n gbé wọ́n dé bẹ́ẹ̀ àgbòrò wọn mọ́ lónìí bẹ́ẹ̀ náà wà láwọn ilé iná tí wọ́n fẹ́ bẹ̀ lónìí àwọn ọ̀fẹ́ ọlọ́run bá ṣàgbédé bẹ́ẹ̀ àwọn tó bá dé bẹ̀ yẹn àjẹwò lára ọlọ́run bá fi jẹun ìwọ́n tó dé bẹ̀ gan-an oore oore tó pọ̀ tí rẹ ìdìbò yìí mà àwọn tá a jẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ jẹ́ nígbà tó pé àwọn tó bá mú àìdáwá fọmọ ya mùsùlùmí àgbọ̀dọ̀ máa mú kó àwọn tó bá mú àìdáwá fọmọ ya mùsùlùmí àgbọ̀dọ̀ máa gbé kó ohun tí ọlọ́mọ ọba ó ní pé wọ́n sáà ń pè ní ìgbàgbọ́ sixty something nínú ìgbà ní àádọ́rin àti díẹ̀ iná ẹ̀ ní oríkèé oríkèé oríkèé oríkèé sáà ń pè nígbàgbọ́ iná ẹ̀ ló pẹ́ sí ẹgbẹ́ ọ̀pọ̀ àmọ́ta aláàtọ́lá wọ́n ní pé wọ́n á dìnnà ẹ̀ka èyí tó kéré jù bẹ́ẹ̀ ìmọ̀ sọ́tò ní adá àti ìtọ́rí ká máa mú ohun tí ó ṣe ọmọ ìyá wa tí ó ṣe é tí ó bá jẹ́ ká máa mú kó ká máa mú kó fún un. pàápàá jùlọ èyí wá ti parí ọkọ mi òun náà ní pé ọjọ́ ọ̀dá wa yìí gbogbo bá yóò kọ́ máa pinnu kàfínú kàfí ọgbọ́dọ̀ sọ ló oṣù gbọ́dọ̀ ṣe làákàyè ọgbọ́dọ̀ mọ kí ṣe ọ́ má jẹ́ ọjẹ́ nìkan tó yẹ ọjọ́ ọ̀la yìí òun ni wọ́n jẹ́ fún ọgbẹ́ fáwọn míì tí wọ́n fi so ìrírí ayé àtijọ́ ìlànà ìyáàmà gbogbo báyìí ló kọ́ máa wá sí làǹtàlàǹtà ní ọgbọ́dọ̀ máa tẹ̀lé wọn bá fún orí ara rẹ ọmọ abẹ́lẹ́ wọn bá fún ara rẹ lórí ọdọ́ fún táàtì lónìí àwọn ọ̀fẹ́ni wọ́n lé bẹ́ẹ̀ táwọn tó sì máa kó bẹ́ẹ̀ àwọn tá máa ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n sì tún kọ̀ sínú ẹni tó fi kó yóò dé bẹ́ẹ̀ dákùpá ṣe àsìkò míì táwọn mi fẹ́ máa jó lórí wa lórílẹ̀-èdè bá fún wa lọ́jọ́ sábà ti dáadáa fún mi kọjá sábà ti dáadáa fún ọmọ ìyá mi ọmọ sàdúrà tó gbogbo àwọn yóò lọ́ba fẹ́ sàdúrà fún ọgbọ́dọ̀ pẹ̀lú ilé bá sọ pé gbogbo ẹ̀ lè tó ó lè tó ó lè tó lẹ́nu kọ̀ọ̀kan wa bá ronú àìmọye orí èdè lọ́lọ́run bá ti ṣe lẹ́nu kọ̀ọ̀kan wa àsìkò mi ti bẹ tọ́lọ́ àwọn èèyàn ó sì jẹ́ kó lè fún wọn kankan káyé bẹ́ẹ̀ náà wá ní ẹ̀dùn ní bẹ́ẹ̀ fáwọn àkókò kan lọ ọ̀rọ̀ fún ṣùgbọ́n àwọn àkókò tá a lè yí ó lè fún gán bẹ́ẹ̀ náà lọ́wọ́ ti gbọ́dọ̀ máa tẹ̀lé ọ̀hún nípa pẹ́jọ́ ọ̀la òní ìdíje sátidé làwọn ọ̀tá ni wọ́n máa dé bẹ́ẹ̀ làwọn ọ̀tún sì máa kó bẹ́ẹ̀ láwọn àdìgbò fáwọn ọ̀tá làwọn ọ̀tún máa kó bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tó bá wá dé bẹ́ẹ̀ àtúntò tí wọ́n yí ọ̀pọ̀ àbẹ̀rẹ̀ ọ̀pọ̀ tó kọ́nà kó padà dáa fún ọ àlékún nígbàgbọ́ kọ́nà kó ṣe é fún ọ àlékún níjọsìn kọ́nà kó ṣe é fún àlékún lọmọ rẹ ọmọ gidi ọmọ lókìkí báwọn kò bìtì kí rẹ ọgbọ́dọ̀ máa fi náà bá lórí rẹ ṣùgbọ́n kàkà bá wọn sùn nípa ronú ilé títí bí kí ni wọ́n ní níbi ẹgbẹ́ ilé kí ni nọ́mbà tí wọ́n ní ọmọ wa kó káàkiri tó ti pẹ́ lè wí níbi eré tẹ̀ náà wí níbi gbogbo òkè ṣùgbọ́n tọgbọ́dọ̀ tọgbọ́dọ̀ ṣe fúra rẹ pé ẹni yóò tó yọ wọlé bẹ́ẹ̀ ọlọ́mọba kó ló sábà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́jọ́ tó èyí tá a fẹ́ wọ̀ yìí náà bí ó sì ta fáwọn ọ̀tá ni ó kó fáwọn míì ẹ̀wọ̀n ń bẹ́lẹ̀ fáwọn ọ̀tá tí ó ti kò gẹ́ wọn ikú ń bẹ́lẹ̀ tí ó ti kò gẹ́ àwọn míì àrùn bẹ́lẹ̀ tí ó ti kò gẹ́ àwọn míì gbogbo àgbọ̀nà bẹ́lẹ̀ ọmọ ọba ló yẹ nípa pé ọlọ́run kó orí lọ́jọ́ jásúdé mi àlàáfíà tayọ̀ lọ́jọ́ jásúkú mi ìdùnnú àtòríire àtìkẹ́ àti àti gbogbo táǹpẹ̀ lóríire pátá ni ọjọ́ jásúkú wọ́n gbàgbé láti fi kọ́ ọ̀bẹ náà pa lórí rẹ̀ kó olùfẹ́ náà bá fún àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. kọ́ pàtàkì lójú àlejò àwọn akọ́sọ̀rọ̀ àlọ́sọ́dá ó ní pé ìwà àgbọ̀n ìrẹ̀fẹ́ ìjà àti àfihàn bá ṣe fọ́mọ ìyá èèyàn ní pọ́pọ̀ nítorí ọlọ́wọ́n bọ́ máa ń gbà sọ bá sì ṣe àwọn mọ̀lẹ́kọ̀ máa sọ pé ara ni a ni ọ̀lẹ̀ pẹ̀lú ìlò bó ti ṣe gẹ́lẹ́ orí rẹ̀ wọ̀ náà abẹ́dọ̀ orí rẹ̀ kọ́nà bá tó ṣe لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع مثال إلى يوم الدين أما بعد أدعوكم الله أتكلم بقال محمد صلى الله عليه وسلم بذلك بلغ عليه وصحبه أتكلم لك وجود في وجود الإسلام ọjọ́ ọ̀la ọ̀tọ̀ sátidé òun náà ní èmi àti ẹ lábẹ́ gbé ẹni tó wù wá lábẹ́ gbé sórí ipò tó kọ́ máa ṣe ààrẹ fún wa afẹ́gbẹ́ sórí ipò wọ́n máa ṣe aṣojú wa làkújá yálà èyí tó kéré ni tàbí èyí tó tóbi èyí bá ń pè ní àṣọba àjẹsí lálá kéke mínísítà ayẹkẹlẹ lọjẹni sínétọ lọjẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ò tó yọ jẹ ọgbọ́dọ̀ jẹ nìkan tó fi ọjọ́ ọ̀la yẹn àdó àtàkùn ọjọ́ ọmọ abẹ lọ́hùn náà ẹni kò kàá tàbí pé kákó jọ bẹ́ẹ̀ náà ẹni kò kàá tàbí pé kákó jọ kùrá ẹ bẹ́ẹ̀ la àtẹ̀lé bùkátà ní pé bóyá fẹ́ lọ sálùwàlá òun náà ní pé a ní bùkátà tí gbogbo ẹni yóò jọ bá wọlé lórílẹ̀-èdè àwọn òfẹ́ bíi mẹ́ta bíi mẹ́rin kan ní ìfẹ́ fún wa tọ́nà bá ní pé kí àwọn èèyàn àwọn orí àwọn olórí wọn bá wa tó ṣe lórílẹ̀-èdè ti wa náà alákọ̀ọ́kọ́ òun náà ní pé gbogbo bá a ti sọ pé lágbájá ọmọ ṣe àmì ìlú ọmọ ṣe olórí yòówù tó yóò débẹ̀ ẹni tá à ń fẹ́ tá à ń fẹ́ tí ó jáde jápọ̀ fáwọn lórílẹ̀‐èdè wa yìí pápá nínú àtàjọ́ mọ́ bẹ́ẹ̀ tá à ń pé bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ náà ń ṣe fóònù láti lo iná tí ò ní kú mọ́ rárá. gbogbo ẹni yóò kó délé ọwọ́ àárí nǹkan lọ́dọ̀ tèmi o èmi ò tí ì rí pé bẹ́ẹ̀ ti dánwà lówó rí nǹkan ṣe tó ọ̀bá sì ní ju ilé. fóònù ni ó ti dúró tí ò ní lọ mọ́ tó ti pé lílọ rẹ̀ ẹgbẹ́ ọ̀pá ọ̀kẹta yóò sì máa wáyé tó ní ẹ̀sìn lọ́dún àbẹ́rẹ́ méjì lọ́dún ní gbogbo nàìjíríà ibi tá à ń ní pátá kò sí bí àwọn fẹ́ ń lo bẹ́ńkì àwẹ̀ àwọn ń lo náà àwọn fẹ́ ń fẹ́ ń lo wọ́n mú náà wákàtí mẹ́ta wọ́n mú wákàtí mẹ́rin tí ò ní jẹ́ bẹ́ẹ̀ rárá gbogbo pẹ́sidẹ́ntì tó bá débẹ̀ lórílẹ̀-èdè tó bá wá yẹjọ́ ọ̀rọ̀ náà wá sínú ẹ̀wọ̀ ọ̀rọ̀ mọ́ á ọ̀dà òwe èjù ṣùgbọ́n tí wọ́n bá sì rí yẹn ṣe tọ́ wọ́n gbìyànjú nínú èsì kẹta nínú bá fún wa lórílẹ̀-èdè wa yìí táwọn sọ pé ha gbìyànjú òun ni tuntun lórí tẹlẹ́mù wa gbogbo ẹni tí ara rẹ̀ ọ̀bá yá ìwòsàn ọ̀fẹ́ gbogbo tẹ́sì ọba ti pátá ọ̀fẹ́ lọ́bàdé lọ́dẹ ti sáwọ́dé lò pàpà jùlọ bàtẹ́rí jẹ́jà táwọn yẹn débẹ̀ lónìí àwọn ọmọ wa bẹ́ẹ̀ wọ́n ní mú orí tọ́nà ọba ní káwọn orí òun náà ní pé àìsàn yóò tó ọmọ àti ọ́ òògùn tí wọ́n kọ wọn ọ̀fẹ́ mi ó ní kankan tọ́wọ́ san tí mo yóò torí ọmọ àti ọ bá gbára wọn ọ̀bá gbé e mọ́ lọ́sẹ̀ tó kù pé tó ẹ̀mọ́ wá gbé e lọ kọ́ńtì báyìí ìjọba gbẹ̀ngàn wà á tẹ̀wọ́n pé a fún yín níye báyìí tọ́lọ̀ bá yóò tó ẹ máa gbé e lọ rẹ̀ ṣùgbọ́n èyí tí wọn ò rí wò wọ́n lò ẹ máa gbé lọ kọ́ńtì yí padà ṣùgbọ́n ẹ̀ta ẹ̀ nìkan báyìí tọ́lọ̀ bá yóò tó tí ọ̀bá gbogbo pẹ́sẹ́ǹtì ó ti bá lórílẹ̀-èdè nàìjíríà tọ́wọ́ lè bá wa ṣe gbogbo ààrẹ ń ṣe lórílẹ̀-èdè nàìjíríà ọ̀fẹ́ ló á tí pẹ́sẹ́ǹtì ó tí ì ṣe é sọ̀rọ̀ wọ́n tẹ̀ gbìyànjú nínú ètò ìjọba nínú kàtà ń òun ni pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọgbọ̀dọ̀ ó kéré pín bá a sọ pé nira ń mú wà yìí tí gbogbo rẹ̀ tó fi lè ń lọ bá a sọ pé nìkan yìí náà ó kéré pín gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó o ti tẹ̀ ìjọba o ọmọ àgbà sákòrẹ́ bákọ̀lẹ́ ní àbújá ojúmọ́ fifteen thousand lóṣù ọwọ́ àgbà tẹ̀ ìjọba ìbẹ̀lú ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ tá a fi ètè bí lónìí ó fẹ́ẹ́ fi kóṣù pa yọ̀ọ́ gba fifteen thousand wàlá ìwé wọn ò wípé lọ́ọ́ bẹ̀jọ ọlọ́wọ́n bọ̀ bá wa fàánú sí wọn lójú kí wọn ò fi ṣe bẹ́ẹ̀ lásìkò jẹ̀nátà wọ́n gbèrò pé àwọn fẹ́ máa fún ọmọ orílẹ̀-èdè ní five five thousand ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ wọn ló ní pé ta tó bá fún wa àmì tàmá tó bá dé pé èmi àti ẹ àfi ẹgbẹ́ nìkan tó pé lórílẹ̀-èdè bá sọ fún gbogbo ẹni tó yìí náà ọwọ́ àbímọ mẹ́fà mo níyàwó méjì. èmi náà ń bẹ ah, àtúntò ìjọba o gba fifteen thousand ìyàwó mi ní ó gba fifteen thousand ìyàwó mi ìjọba fifteen thousand àwọn ọmọ ọwọ́ gba ah, ah. ìwòsàn ọ̀fẹ́ ni wọ́n ń ó sì lọ wọ́n lè fi owó ní àti ọjọ́ ronú pé kí la lè ṣe látara tá a lè máa sọ lówó a lè máa ṣe lórílẹ̀‐èdè nàìjíríà yìí gẹ́gẹ́ bí sábà ti pàwọ́ tẹ̀lé àwọn jẹ ihun tó sọ wá dọ̀lẹ́ tó tọ́ lẹ́nu wá o ṣùgbọ́n tó sọ wá dọ̀lẹ́ pọ́ láwùjọ wa. sábà lè rí àǹfààní mẹ́tẹ̀ẹ̀ta ìta lè rí jẹ́ ẹgbẹ́ tí ìjọba ṣe àmàlẹ́ pé ó gbìyànjú kí n tún sọ lẹ́ẹ̀kan sí. sábà rí pẹ́sidẹ́ntì tó ṣe é débi pé ìwòsàn ọ̀fẹ́ sílẹ̀ ló fún wa òsìkò onílé ìwòsàn ẹ̀ gbọ́ àwọn màtàkì tí wọ́n kọ́ ẹni fún àwọn ọlọ́ rẹ̀ ṣùgbọ́n bàtà ajẹ́lẹ̀ náà padà rí pé ọ̀ àtọwọ́ lòun náà gbogbo ẹ̀ níbi ilé ẹ̀rẹ́ lójijì àwọn ẹ̀rẹ́ ni wọ́n bá wọn ní ẹ̀fà yìí ó lè jẹ́ pé ní wọ́n ti kánẹ̀ ló jókòó ń bẹ̀ lẹ́ẹ̀bá débẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ fún yín níbi ni wọ́n lè dípò sí nígbà wọn fi fún yín lábẹ́rẹ́ o wọ́n lè dípò sómi o ẹsẹ̀ owó rẹ̀ ní o ẹni ti jẹ gbómi gbogbo àwọn àtàlìsì ẹ̀kọ́ ẹ̀bá débẹ̀ gbogbo ohun tá à ń pè nígbà náà títún lórílẹ̀-èdè nàìjíríà ó yẹ kó kú dẹ́dẹ́dẹ́ ní ọjà lọ́yẹ̀ kó tọ́ra rẹ̀ sí àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀dá mọ̀ni tí ò sí ìrìwò jẹ. sínú ẹ̀ lọ́sọ̀ fún ààrẹ ti ń ṣe òun gbé lọ òun lọ òun gbé lọ lé òun ẹ̀ ń bá dà kó rí. tó bó dájú ọlọ́run wá òun nípa pé ìfúnpá rẹ̀ ń ga lóògùn èyí two hundred kópa rẹ̀ dé gbogbo tó ti wá sí tẹ́sí rẹ̀ tó ó kún kí wọ́n ṣe owó ọ̀rọ̀lẹ́ tí ọ̀dà owó lẹ̀ pẹ̀lú táwọn ní padà ti jábọ̀ bọ́ lọ́wọ́ ọba ó ti padà lọ́ bọ́ lọ́wọ́ bí ẹlòmíràn ti wá lọ́ bọ́ lọ́wọ́ ọba lò lẹ́nu ti pé àárẹ̀ kì í gbogbo orú àwọn àárẹ̀ tó wọ́n ti parí orílẹ̀-èdè wọn bá lè tẹ́lẹ̀ pé ọ̀fẹ́ ló bá dé wọ́n ṣe é lọ́fẹ̀ẹ́ fún wa ní àbá ọ̀dà sábẹ́rẹ̀ lọ fi náà wálẹ̀ sílẹ̀ wọn lọ́mọ rárá pẹ́sẹ́ lọ gbìyànjú tó béèrè jẹ́ pé tó lórí tẹlẹ́mù wa lórílẹ̀ nàìjíríà lálẹ́kọ̀ọ́ sí pé ká máa fowó lọ́sùn àmì pẹ̀lú bí sábẹ́ lọ lọ́wọ́ fifteen thousand naira five hundred naira per ìfisẹ́ orílẹ̀ nàìjíríà oògùn owó tó tó òṣèlú kò tó rárá tí tí oògùn owó tó tó láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ẹ máa ń gbà ṣiṣẹ́ lórílẹ̀‐èdè yìí kò sọ́nà tó lè gbà owó tó tó kó ṣe lóko ọkọ̀ ní òṣèlú tí wọ́n mọ fún wọn yàn lọ́bẹ̀ẹ́dẹ lọ́dọọdọ́rùn ó jókòó lájẹ́ ọ̀pá àtọ́ wọn wíwo tọ́ba ti ń parí báyìí títí nàdàwà ó wọnú àkáǹtẹ̀ títí nàdàwà sáà ń wí yìí èmi tí ń ṣe bá ń sọ̀rọ̀ ìjókòó kan tí wọ́n gbà lásán mo lè yẹ fọ́dún kan o títí àláwà àti sọwọ́ mi o owó tó ṣe pé mi lè jẹ́ fún iye ọdún kan lẹ́mi nìkan ní máa fi jẹun ṣe ti sẹ́kẹ̀ká ló ń wá jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà ẹni tó ti ṣe ọ̀fẹ́ fi ilẹ̀ ara àwọn gómìnà tó sọ pé èyí èyí ọmọ gidigidi kápá nìkan lẹ́ẹ̀mejì àti nígbà tí òbí sọ wọlé wà ní àwọn sọ wọ̀dà ó nílé.

thirty four million ìní ṣe seventy million ìní ṣe one hundred twenty million ó tún ẹ̀yà ọ̀fẹ́ tí ò ní tọ́jú mẹ́ta lọ ẹnìkan wájú èèyàn méjì lẹ́yìn lẹ́kọ̀ọ́ ti kẹrin káwọn àlọ́ tó tó yẹn one hundred twenty million ipò tó ń tọ̀hún sí ìwà ìbílẹ̀ láǹfààní láàrín tí ó ti wá lórílẹ̀-èdè yìí pọ̀ gan-an àbẹ̀lọ́ ẹni tí ó bá tó orílẹ̀-èdè wa ẹjọ́ bá tún ṣe òun ní kọ́nà kó bá gbé lórí ipò ọlọ́dà bá gbé wọn lórí ipò ọlọ́dàpá lọ́wọ́ lórí epo àánú rẹ̀ láti etí lórílẹ̀-èdè yìí ìbànújẹ́ dàpọ̀jà lórílẹ̀-èdè yìí mọ́ òfò dàpọ̀jà lórílẹ̀-èdè yìí mọ́ àrùn dàpọ̀jà lórílẹ̀-èdè yìí mọ́ ìdùnnú ayọ̀ oríire tí wọ́n máa tẹ̀lé sí àti ẹ̀yìn gbogbo bí ìdùnnú ṣe máa bá lórílẹ̀-èdè yìí ní kọ́nàkọ́kọ́ bá wa ṣe ọ̀làdà ìlànà ọjọ́ ọ̀làwà yìí wá ní àìbá mọ́ àwọn ìlú sábà lórí èyí sábà ní ikú wọn ọlọ́mọdé ni àtìyàn sínú wọn ọlọ́mọdé ni àtìyàn sínú wọn o má jẹ́ arógun kú má jẹ́ arógun àrùn má jẹ́ arógun jàmbá má jẹ́ arógun léwòsàn ọ̀làdá ìlà ìlànà gbogbo ìtara ní bá a tó bá làákà fún ọ gbogbo ìtara ní bá a tó bá làákà fún ọ ọjọ́ ọ̀la ìjábọ̀jọ́ ọjọ́ lọ́dún ló kú wáyé o má jẹ́ arógun bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ kò fi ṣe é fún wa má jẹ́ arógun ìfàṣíṣẹ́ ń bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ lágbẹ́jọ́ kò fi ṣe é fún wa májà rí léèlé níbẹ̀ ìkọ̀kọ̀rẹ́ là